yorùbá yorùbá yorùbá ah títí abubakar ìyàwó àtìkù ó ti pè yín ó ní kẹ́ wàá lọ dìbò fọ́kọ ẹ̀ kọ́kọ ẹ̀ jẹ́ president naija nítorí wípé obìnrin yorùbá ò tí jẹ́ first lady rí so òun fẹ́ jẹ́ first lady so gbogbo yorùbá nation gbogbo òmìnira tẹ́ ń fẹ́ yìí kẹ́sì gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà kẹ́ wá lọ dìbò fún ọkọ ẹ̀ kóun jẹ́ first yorùbá woman ah yorùbá ẹ ronú ẹ wo fídíò yìí ẹ ló àwọn tèmi ẹ káàárọ̀ ẹ káàsán níbikíbi tẹ bá wà ẹ jọ ẹ jọjọ ẹ má bínú mo fẹ́ take much of um, your time fídíò tẹ́ ń wò yìí mo fẹ́ kẹ́ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí màmá yìí sọ títí Abubakar ìyàwó Àtíkù Abubakar ló wá sọ̀rọ̀ nǹkan tó ń dùn mí lọ́rọ̀ yìí ni pé màmá yẹn ó ń try àti sọ fún wa wa ta fẹ́ gba òmìnira Yorùbá pé kò tí sọ̀rọ̀ kankan kò sí nǹkan tó jọ because òun fẹ́ lọ ṣe first lady òun fẹ́ jẹ́ first Yorùbá woman tó máa jẹ́ first lady ní Asurọ ẹjọ́ ẹ bá ń bèrè lọ́wọ́ màmá ṣé yẹn gan ló kàn sí ni kò tiẹ̀ wá yé mi because àwọn people yìí last time Tinubu jáde ó ní òun ló kàn àti jẹ́ president ààrẹ ilẹ̀ Yorùbá ìsìn ìyàwó Àtíkù ti wá jáde ó ní òun Títí Abubakar ló kàn àti jẹ́ first lady because yorùbá ò ti jẹ́ first lady ẹ jọ ẹ bá ń bèrè lọ́wọ́ màmá tinubu tí kánípù tí tinubu bá wọlé as president ìyàwó tinubu rẹ̀mí tinubu ṣé kò ń ṣe yorùbá ni ṣe rí pé àwọn pípù yìí tí wọ́n lọ ń rò wọn ò tiẹ̀ ro ti àwọn ìlú as ìyá as mama as first lady ṣé mọ̀ pé jíjẹ yín mímu yín security ọmọ lọ sí sùn sísùn ọgbọ́n yín ló wà ẹ tiẹ̀ rí yẹn sọ ẹ wá ń sọ pé nítorí Yorùbá yìí ti ṣe first lady rí so kan dìbò fún ọkọ ẹ Àtíkù Abubakar kó lọ ṣe first lady ṣé mọ nǹkan àwọn tèmi ọ̀rọ̀ tèmi ní ìdá ti sọ ni pé àwọn Yorùbá àwọn tó fẹ́ gba òmìnira Yorùbá ó dá ipẹ ẹ tí rẹdì instead of kẹ fi gbogbo ẹsẹ̀ tẹ ẹ ń jẹra yín lẹ́sẹ̀ tẹ ẹ ń jà kiri tẹ ẹ ń ṣe oríṣiríṣi kẹ sanwó pọ̀ kẹ ṣe nǹkan tẹ fẹ́ ṣe kẹ gbalẹ̀ bàbá yín lọ kúrò lọ́wọ́ àwọn pípù yìí ẹ ń jà kiri Ah, tó má tiẹ̀ rán wọn tó má tiẹ̀ rán wọn sí àárín yín ṣé kò yẹ kẹ́ jẹ wọ́n kúrò bí ìjìgá ẹ jọ ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ máa jẹ́ kẹ́ gbọ́ fídíò kẹ́ gbọ́ nǹkan tí màmá yìí sọ ọwọ́ yín ló kù sí o February oṣù tó ń bọ̀ ń sìn next week àti wọ February a máa bẹ̀rẹ̀ election ọwọ́ yín ló kù sí bóyá ẹ sì fẹ́ wà lábẹ́ àwọn Fúlàní yìí ẹ sì fẹ́ máa ṣe ẹrú lórí ilẹ̀ yín ọwọ́ yín ló kù sí ẹ jẹ́ ń fi fídíò yìí lẹ́ẹ̀kẹ́ wò ẹ bá mi like kẹ́ share kẹ́ dẹ̀ subscribe sí channel mi NHTV Hangout ẹ wá bá mi lọ sí YouTube channel kẹ́ wá lọ subscribe sí um, YouTube channel mi NHTV Hangout kẹ́ dẹ̀ turn on notification bell ó dàbọ̀ ẹ bá ń share fídíò yẹn ẹ ṣe. láti ìgbà tí wọ́n ti tí ẹ ti gbàjọba lọ́wọ́ sójà ní 1999 kò sí ọmọ Yorùbá kankan tó ì jẹ tó ì jẹ first lady rí ní villa so àkọ́kọ́ rèé ni mo ṣe fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá kó gbárùkù ti Àtíkù nítorí ìbò Àtíkù òun ló máa jẹ́ kémi náà di first lady Nàìjíríà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ orúkọ mi ni Amina Títílayọ̀ atiku Abubakar aya Alhaji atiku Abubakar Waziri Adamawa tó ṣe igbákejì igbákejì bàbá Ọbásanjọ́ ní 1999 dé 2007 and wọ́n àwọn tún ni presidential candidate PDP fún ìbò tá a fẹ́ dì ní twenty twenty three ọkọ mi Àtíkù èmi àti ẹ̀ ti ń ba bọ̀ àádọ́ta ọdún rè ohun tó ń gbé lọ́kàn tó ń mí lọ́kàn ó ti ṣe èkíní èkejì ṣùgbọ́n ó fẹ́ fún Nàìjíríà padà tí Nàìjíríà ṣe fún nítorí nígbà ayé tiwọn ilé ìwé ọ̀fẹ́ ló lọ ìjọba ló rán wọn lọ sílé wọn tiẹ̀ tún fún wọn lówó àwọn náà fún wọn níṣẹ́ so ìgbà tóun náà wá dàgbà tó wá rí i pé à ohun ribiribi ni ìjọba nàìjíríà ṣe fún un ló ṣe ń kan lóminú ló ṣe sọ yí pé òun náà òun gbọ́dọ̀ sanre fún àwọn ọmọ nàìjíríà nítorí tí nàìjíríà ṣe fún òun ọkọ mi nǹkan márùn-ún ló lóun á ṣe fún nàìjíríà ó lóun á tún nàìjíríà ṣe ó ní bí nàìjíríà ṣe wà báyìí ṣe mọ̀ kò sí rẹ́pọ̀ láàrin wa láàrin ìlú àti gbogbo gbogbo ẹ̀ṣá gbogbo ẹ̀ṣá àdàrú gẹ́gẹ́ bí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọmọ ọ̀ṣun lèmi ànígbà yẹn lọ́hùn ṣẹ́ mọ̀ àti kiriyó àti mùsùlùmí o gbogbo wa jọ ń ṣe pọ̀ ni àwọn òbí mi wọ́n gbà kí n fẹ́ ṣùgbọ́n nísìnyìí ṣẹ́ mọ̀ pẹ̀lú gbogbo ìwà oríṣiríṣi tó wà láyé báyìí sìn àmọ́ bí ayé náà ń tọ̀ wá lọ ọkọ mi ní gbogbo yẹn pé òun fẹ́ mú ìgbà yẹn padà bí nàìjíríà ṣe wà tẹ́lẹ̀ ìrẹ́pọ̀ tó wà nàìjíríà ó fẹ́ mú padà ọkọ mi ní ilé táwọn ọmọ wa ń lọ tí ó ṣe wípé tó bá yá wọn náà wà ń strike ọdún kan oṣù mẹ́jọ àwọn ọmọ ò lọ léèwé ọkọ mi ní gbogbo yẹn lòun máa rí sí àti gbogbo àwọn boko haram tí wọ́n ń pààyàn kò sí ìsinmi nílùú ẹni tó mọ̀nà ló lè fi ọ̀nà hàn yàn ìṣe unifier ó fẹ́ kó gbogbo wa jọ ṣe rí gbogbo pàyànpàyàn tí wọ́n pàyàn lọ́tún tán pàyàn lọ́sì ẹni tó bá mọ̀nà nìkan ló lè ṣe o ọkọ mi gbogbo ìlú òyìnbó ló mọ̀ ọkọ mi kò síbi tí ó mọ̀ tí ọkọ mi bá di orí àléfà gbogbo àwọn pàyànpàyàn yìí gbogbo ètò yẹn náà máa rí sí tó ṣe wípé gbogbo ẹ̀ ló máa dúró àní gbúròó gbogbo àwọn boko haram yẹn àní gbúrò wọn mọ́ láti ìgbà tí wọ́n ti tí ẹ ti gbàjọba lọ́wọ́ sójà ní 1999 kò sí ọmọ yorùbá kankan tó ì jẹ tó ì jẹ first lady rí ní first ní ní villa so àkọ́kọ́ rèé ni mo ṣe fẹ́ kí gbogbo àwọn ọmọ yorùbá kan gbárùkù ti àtìkù nítorí ìbò àtìkù òun ló máa jẹ́ kémi náà di first lady nàìjíríà kí gbogbo wọn gbárùkù tiwa torí ìgbà tí òun àti bàbá ọbásanjọ́ tí wọ́n ṣe ìjọba mi ò kàn jókòó tẹ́tẹ́rẹ́ èmi náà dá ètò sílẹ̀ tí wọ́n ń pè ní whatclef àwọn ọmọ wa tí wọ́n ń tàn tí wọ́n ń kó wọn lọ ṣe ẹrú tí wọ́n lọ ń fi wọ́n ṣaṣẹ́wó èmi ni mo dá ètò yẹn sílẹ̀ tó ń pè ní whatclef mo dẹ̀ yìí ń bá ètò yẹn lọ ètò náà tún jẹ́ ètò tó jẹ́ pé àwọn ìjọba mo gbé bíìlì lọ sí National Assembly bíìlì yẹn òun ló òun ni wọ́n ń pè ní naptip lẹ́nìí tìjọba ni èmi ni mo ṣe gbogbo ètò yẹn so tí ọkọ mi bá di ààrẹ lẹ́nìí ohun tí mò ń ṣe tẹ́lẹ̀ mi ò ní dúró ọkọ mi ní tí òun bá gun orí àléfà ó lóun máa industrialize wọ́n máa kọ́ ilé iṣẹ́ lóríṣiríṣi sí gbogbo àwọn states táwọn ọmọ ọ̀dọ́ tán máa máa ṣe kí lorúkọ ẹ̀ ó lóun máa fún wọn ní sixty percent àtobìnrin àti àwọn ọ̀dọ́ ó máa fún wọn ní sixty percent nínú gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ kò ní fi àwọn ọ̀dọ́ sílẹ̀ gbogbo wọn ni wọ́n fẹ́ carry along nítorí nítorí ẹ̀yìn ọ̀la táwọn bá lọ tán káwọn ọ̀dọ́ kí wọ́n lè gba kinní yẹn ṣe ṣùgbọ́n nísìnyí àwọn ọmọ wa tó má parí iléèwé kò sí ibi tán lọ gbogbo ìrẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ náà ń ṣe yahoo yahoo náà ń ṣe kiri àwọn tó máa àwọn obìnrin wa wọ́n fi wọ́n ṣe ẹ̀pà ṣáàgà káàkiri ìyẹn ló jẹ́ kí àwọn obìnrin wa míì kó máa lọ kó àwọn èèyàn kó máa lọ fi ṣerú kó máa lọ tí wọ́n lọ fi wọ́n ṣe iṣẹ́ panṣágà ní ìlú òyìnbó so gbogbo ètò yìí lọ́kọ mi ní tán bá ń ṣòwò tán bá lọ ń gbọ́ owó yẹn bank tán bá ń ṣòwò tán bá mú lọ wọ́n tún máa máa fún wọn sí ìgbà tí Àtíkù àti bàbá Ọbásanjọ́ tí wọ́n fi ṣèjọba ṣé wọ́n pé nǹkan rọrùn fún wa à ń rà àpò rẹsì ní seven thousand ṣùgbọ́n nísìnyí forty eight fifty thousand ló ń ta àpò rẹsì ṣé wọ́n yí pé ìgbà tí wọ́n fi ṣe ìjọba tí ìjọba yẹn fi dùn gbogbo àwọn tó mú ìjọba yẹn tó fi dùn ọkọ mi ló kó gbogbo wọn wá àwọn bíi okonjo iweala gẹ̀gẹ̀ nuhu ribadu El-Rufai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ICPC EFCC gbogbo tẹlifóònù kéékèèké tá à ń gbé dání káàkiri báyìí sìn àwọn náà ṣe ètò rélùwéè àwọn náà ṣọ̀nù ẹ̀ so tí ọkọ mi bá lè gun orí àléfà àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo gbogbo ìnira tá a ní àní ni mọ́ gbogbo ẹ̀ ló máa ló máa máa létòlétò ní gbogbo ẹ̀ máa máa lọ